كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته الأزواج وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يقف مبالد الله سبحانه وتعالى Allah subhanahu wa abẹ ọba adẹ́dà allah subhanahu wa ta'ala tó fi ìyọnu rẹ̀ kó wa pọ̀ kó má fi ìbínú rẹ̀ tú wa ká ramadan tá a ná gàwó kí ọba adẹ́dà kó ṣọ́ ẹ̀mí wa tayọ rẹ̀ kó jẹ́ a lè rí gbà ní bó ṣe ká gbà àti ìdìde lóru rẹ̀ àti ìkóraró lọ́sàn rẹ̀ àti ń ta ìṣe lálàáfíà ara ni lọ́rọ̀ ni ní gbogbo ẹni kọba adẹ́dàá má fi dùn wá kọ́wá jẹ́ abáńbí ó lérè kọ́ má dàlú àláyà àti sọ síwájú pàtàkì tó fi jẹ́ pé kéèyàn máa bẹ ọba adẹ́dà pé kí ọba adẹ́dà jẹ́ kí Ramadan ó ṣèṣe ju òun àmú ọ̀rọ̀ wa tó láyé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam àti ntòjíṣẹ́ lọ́sàn àṣìlá ń sọ nípa rẹ̀ látara pékin sàábé méjì wọ́n gba síláàmù níwájú òjíṣẹ́ lọ́sàn àṣìlá ọ̀kan nu wọn ọlọ́sọ́gun ọjáde láyé ṣáàdẹ̀ máa láàdá tí ń bẹ fún ẹni tó kú sí jihad tó ṣe ṣahada kí lọ́ba adẹ́dàgán sọ. So ó ní la tahsabanna alladhina qutilu fi sabilillahi amwatan ó ní bal ahya inda rabbihim yurzaqun ẹ má ṣe lérò pé àwọn tí wọ́n kú sójú ogun ohun o ẹ má rò pé wọ́n kú wọ́n ń ṣẹ̀mí wọ́n ń lọ́dọ̀ òun ọlọ́run ọba tí ń pèsè fún wọn dèbí pé ọba dẹ́dà ó ń fi yé wa síwájú sí nínú tírà rẹ̀ wípé wọ́n máa wọ́n máa sọ fáwọn tí ń bẹ lẹ́yìn bí wọn ò tiẹ̀ gbọ́ ọba dẹ́dà tún ó tún gba information wa yẹn wá fún wa táwọn ò gbọ́ bí wọ́n sọ pé ah ẹ̀yin tẹ̀ ń bẹ lẹ́yìn tẹ́ bá máa ti tá a rí ní dáadáa ni ẹ̀ bá digbá ẹ̀ bá dagbọ̀n ẹ̀yin náà bá ṣe kí ni ẹ̀yin náà bá wa tán sójú ọ̀nà ọba dẹ́dà sàbẹ̀ ìtàn bẹ́ẹ̀ èkejì kò lọ sí jihad tàbó lọ kò tán sí ọdún kan kọjá kó tó jáde láyé nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam radiyallahu anhu ó wà lálàá ó rí àwọn méjèèjì ẹni tó kú sí jihad àtẹni tó jáde lẹ́yìn lẹ́yìn rẹ̀ lọ́dún lẹ́yìn ọdún kan lẹ́yìn rẹ̀ tí ò jáde láyé sí jihad èyí tí ó lọ́dún kan lẹ́yìn rẹ̀ tí ò jáde láyé ó ń síwájú ẹni jáde láyé sí jihad ó ń síwájú rẹ̀ wà lí òun náà wá fẹ́ bẹ́ síwájú ẹ̀yẹn tó lálàá wọ́n wá sọ fún mi pé rárá àsìkò tiẹ̀ ìtì tó o sì wà láyé ó wá sọ láàrin àwọn sáré ọ̀rọ̀ yẹn wá ń ya gbogbo wọn lẹ́nu torí pé kí ni àlátọ́ ọba lásán tó ti jáde láyé bó ṣe rí nu tọ́ ọba lálàpọ̀ wà nù kẹ́ inú kẹ́ lọ́wọ́ bọ́ọ̀bá láìlà wípé inú ìyà lọ́wà kọ́lọ́ mọ́ sí tiwa níyà àtàwọn tiwa tí wọ́n ti ṣáájú lọ kọ́ bá gbà wọ́n lẹ́rú kọjọ́jọ́ jìnnà síra wọn òṣìṣẹ́ náà sọ pé ah, àlánù ó ní wọ́n dìde wọn lọ bó òṣìṣẹ́ náà sàásìlà òṣìṣẹ́ náà sàásìlà tún wá ń ṣe mà pé wọ́n ń ṣe mà ah, kí ni ń yà yín lẹ́nu ń ẹnì kejì yẹn ó lọ́dún kan nítorí jíṣẹ́ lásán àṣìlám kọ́kọ́ mẹ́nu àpọ́nlé rẹ̀ bà sọlá àlọ́sọ́lá ní iṣẹ́ rẹ̀ tí ẹni tó lọ́dún kan lẹ́yìn yẹn tó mú wa ní ọgbà àwẹ̀ ọdún kan ọgbà àwẹ̀ kan lẹ́yìn tiẹ̀ ọgbà Ramadan Ramadan bá láyé ọgbà Ramadan kan nítorí jíṣẹ́ lásán kọ́kọ́ sọ kátó sọ máa sọ wípé ọyàn àwọn nàwa fèrè ó ṣe kí ní Ramadan kan bá láyé ó dẹ̀ gbàá. Ramadan kan ṣèṣe ju ẹ̀mí rẹ̀ ó dẹ̀ rí gbà Allah kí ni túmọ̀ yìí lọ fi jẹ́ wípé ká bẹ ọba adẹ́dà pé kókó ṣèṣe ju wa nìkan kọ́ kó fún wa gbà ní gbígbà tí ó jẹ́ àtẹ́wọ́gbọ́ rẹ níwájú rẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ara rẹ̀ ni kéèyàn má bẹ̀ẹ́. látara tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám sọ yìí ah, ó gba Ramadan kan láyè pẹ̀lú gbogbo tí ń bẹ fún ṣahidi ẹ̀wọ̀n tí ó ṣẹlẹ̀ ló fi jẹ́ pé èèyàn máa ń sọ àsìkò láti ṣiṣẹ́ èèyàn máa ń sọ ìgbà èèyàn máa ń sọ ibi irú ló ṣẹlẹ̀ sí ọ̀kan nínú àwọn sábẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n kóra wọn jọ wọ́n lọ bá òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám ní masjidu khayf yàní khayf Mina ní hajj wọ́n jókòó wọ́n wojú òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám báyìí òjíṣẹ́ náà sọ̀rọ̀ náà wojú wọn kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám ó ní sẹ́kìn sọ̀ǹtẹ́ ẹ̀ bá wà fún yín ah, wọ́n wojú ara wọn wọ́n ní ẹ̀dá ya Rasulullah sọ fún wa ẹ wá béèrè lọ́wọ́ mi ni ìjáde tá a jáde kò sí jáde tó lọ́lá tó. ìjáde tá a jáde kí ni gbà ń bẹ hajj tá a wá kí ni gbà ń bẹ òjíṣẹ́ náà sọ̀nà wá bẹ̀rẹ̀ sí tó lẹ́sẹẹsẹ bó bá ṣe jáde ńlé bó bá ṣe dé mọ́kà tó bá ti ṣe tawaf tó bá ti ṣe sáàyù tó bá ti ṣe títí títí tó fi tó débi wípé níjọ́ ìfáàdà níjọ́ ọdún níjọ́ ògùn kí ni dèédé ìrun ìdì fún ẹni tó wà ní hajj kí ni kí ni ìrun tiwọn rami yorùbá òkò jíjù níjọ́ ọdún òun ni yídi tiwọn ìṣẹ́kìlì islam ibn Taymiyyah àlọ́fi sọ pé rahimahullah rahmatawasa ó ní àádọ́díàn kí wọ́n jókòó ká tó ṣe kí ni ká tó kí irun òkò tí wọ́n jù yẹn ò ní yídi tiwọn ló fi jẹ́ pé nínú ètò hajj tí yẹn bá ti jókòó tán kí ni next thing yọ pẹ́ràn. ẹran pípa lọ́tẹ̀ ló kó jújù torí pé ń wà bá kí ìdì tán láàṣẹ kí ni rẹ̀ ṣe wà nù bọ̀ torí stress jọ́nà ọba adédáde sọ pé fi harajin àfara ní lórí ọ̀rọ̀ ẹ̀sìn béèyàn bá ṣe tòsí òjíṣẹ́ náà ló mú a ah, bó ṣe kúrò ní Arafa tó kúrò ní Muzdalifa opportunity tó yọ kó tètè ni ọwọ́ apẹran àní sọ yí pé ńgbà tó jẹ́ yí pé òkò jíjù òun ló dúró ní títọ́dún o àti ìjùkò adẹ̀pẹ́ran kò mú òjíṣẹ́ náà ló mú kí jọ náà kì í a ti se gbogbo ɛ a ti se ka ba ka a ni ba ɛ lɔba ɛ lɔba ɛ lɔba yi pe riwaya wa bɔdɔn wa fa ni riwaya yɛ lɛ kini riwaya yɛ ni wi pe balɛ nikan wa sɔ pe mo se saayu ki n to se tawa funujɔ yɛ bɔdɔn wa fa ni a tori yi pe. tàwáàfù ni ó ṣáájú kíni ni ó ṣáájú sáyù alimohim níjọ ìfọ́dà yẹn pé èèyàn wá ju kò tán ó ṣe gbogbo ẹ̀ tán ó wá wá sí maka ó ṣe tàwáàfù ìfọ́dà ó ṣe sáyù òjíṣẹ́ náà sàásìlá ni màláìka ó fọwọ́ lé léjìká lọ́sọ̀ pé ẹ̀rọ ọlọ́run bá sórí gbogbo ohun o ti ṣe sẹ́yìn láì dáa gbàgbé rẹ̀ bí tiwájú òfin tí ò ṣe ní bàtẹ̀ǹjẹ́ òun ni kó múra sí báyìí gbogbo tó ń ṣe sẹ́yìn o àti gbàgbé ẹ̀ ẹni tó bá lọ hajj tó dẹ̀ ṣe bó ṣe yẹ kó ṣe èyí ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ kí ló yíṣẹ́ náà sọ́lá sọ ó ní man hajja walam yarfuth walam yafsuq kharajat min dhunubihi ka yawmi waladatu ummuhu ẹni tó lọ sí hajj kò sí ráfàtún bẹ́ẹ̀. kò sí ntí ọ̀yẹ́ kò dẹ̀ ṣe bàjẹ́ sinambẹ́ tí ó bá hajj rẹ̀ jẹ́ èyí wọn mention rẹ̀ specifically torí wípé kí ni hiramu ọmọbìnrin tí ń bójú gan kí ni hiramu rẹ̀ yóò ṣì jù yóò rà fi kìmáàrú rẹ̀ jẹ̀lbáàbù rẹ̀ yóò fi bolẹ̀ báyìí but kò ní ilẹ̀ nǹkan mọ́jú látara yìí pé à ń rí oríṣiríṣi ẹ̀mí lè gbé fúkẹ́ tí ó fa aburú ṣùgbọ́n kíni kíni máa ń kóyàn yọ ọ̀rọ̀ ọba adẹ́dàá ni ó ní ẹ mà dájú o pé òun tó ń gbé ìjọsìn sílẹ̀ òun mọ gbogbo ohun tó lúkálukú ń rò kásẹ̀ tó mọ̀ sọ ní tà ń sọ àti ní tà ń ṣe bóun dẹ̀ ṣe mọ gbogbo ẹ̀ ní sánmọ̀ sílẹ̀ lẹ́nu. ló fi jẹ́ pé bó ṣe jẹ́ pé ọ̀ràn àyàn ni fún mùsùlùmí kọ́ṣọ́ ẹnu. E kọ́ṣọ́ ẹ̀mí kọ́ṣọ́ ìhùwàsí rẹ̀ ní gbogbo ibi ṣùgbọ́n ní ti bẹ̀rùn ọ gbọ́dọ̀ peléke ju ti gbogbo ibi lọ torí pé kíni bàtà mú taarif definition hajj wa kí la sọ àní ìrìn àjò ọ̀wọ̀ lọ sáàyè ọ̀wọ̀ lásìkò ọ̀wọ̀ láti lọ ṣe kíni ṣiṣẹ́ ọ̀wọ̀ àsìkò yẹn ọba adẹ́dà gan fi búra ó ní wàlfàjẹr wàlẹ̀ yà lè nà àṣẹ wàṣẹfẹ wàlúwẹtẹ kìí sọ yìí nìkan òjíṣẹ́ lọ́sọ̀lá àṣàlám ní ọba adẹ́dà máa ń sọ kalẹ̀ wá sí sánmà àtàyé láti sánmà keje lọ́hùn bó ṣe bá ti tóbi ọlá rẹ̀ mu níjọ́ àràfà yọ sọ yìí pé ah, àwọn màláìka yóò máa fi àwọn tí wọ́n wà ní gbangba àràfà yóò máa fi wọ́n yan gàn fáwọn màláìka yìí pé kí ni wọ́n wà. ṣèbá àwọn ni wọ́n sọ pé àtẹ̀jẹ́ àlùfíà wàyí sọ kò dé máa ṣùgbọ́n nínú wọn ọba adẹ́dàá ní bá a fa abẹ́rẹ́ gúnyán tá a ṣe bọ̀ ní ìpò ẹ̀pà. E ẹni tóun bá ní òyò yóyò yóyò ṣebí nínú wọn ni kí ni wọ́n ń wá olójú wọn lójú rere ni wọ́n wà ní gbogbo wọn wá wá ní gbogbo àwọn ara wọn rí paru-paru báyìí torí pé climax ìgbàyùn torí ìrọ́mù tọwọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ amọ́lẹ̀ nímùnà òun ṣe irúkú gbogbo ẹ̀ yóò ti di pé ara ó ti di bákan àánú rẹ ni wọ́n wá ìrẹ̀ ọba dẹ́dà sọmọ yìí pé ní tí wọ́n sọ nípìnlẹ̀ ọjọ́ kí ló ṣẹlẹ̀ wọ́n ti kó jẹ ta ló ṣe ní rọrùn Allah òjíṣẹ́ náà sọlá fi sọ yìí pé ọlọ́wọ́n bá ń sọ yìí pé al-hujjaj wal-ummar àwọn tí wọ́n wá sí ajé àtàwọn tí wọ́n wá fúnra ó ní wafdullah àlejò ọlọ́wọ́n ọba ni wọ́n délígéètì rẹ̀ da'ahum fa'ajabuhu ó pè wọ́n wọ́n jẹ́ pè rẹ̀ sàlùhù fàtàhùn nítorí náà gbogbo ohun tí wọ́n bá tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ó fún un. àṣàyè ọlọ́run bá wà máa sọ fún àwọn màláìka yìí pé mo yọ́nú sí wọn gbogbo ohun tí wọ́n bá tọrọ mo fún wọn àtẹ́yìn tí wọ́n bá tọrọ fún ibi tó ti wọlé nù pé àṣà lè tọrọ fún un ọmọlàkejì ẹsẹ tí ń bá lọ tọ́ ọ bá dé gbangba àràfá má gbàgbé mi o rántí mi o ṣé kò gbọ́ láti bí ni ó gbọ́ ṣùgbọ́n sọ́mọ kí ibi àwọn ibì kan wà ọlá wọn ju tibòmíì lọ. ọba adẹ́dàá fọwọ́ síbẹ̀ sọ pé ìrìn àjò ọwọ́ ni. So, lásìkò ọ̀wọ̀ lọ sí àwọn iṣẹ́ ọ̀wọ̀ láwọn ibi ọ̀wọ̀ látòrí bẹ́ẹ̀ ọba adẹ́dà ó fẹ́ ká ṣera wa lọ́wọ́ kí ń lọ́wọ́ tá a ṣera wa á jìnnà ní tọkàntọkàn ìsọ̀rọ̀ sí àti ìrònú ìṣesí ìsọ̀rọ̀ sí ìrònú á jìnnà sí ní tọ́ba adẹ́dà ọ̀fẹ́ ẹ̀bí pé kí lọ́ba adẹ́dà sọ lẹ́nu òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọ náà ó ní tí alálàjì bá ti ṣe labaika Allahumma labaika labaika la sharika laka labaika innal hamda wa ni'mata laka wal mulk la sharika laka ilẹ̀ ọgbà lápọ̀tù lọ́gbà lápòsì yóò wá spread ká yóò lè kara wọn <laughs> ṣé ládàá yóò gá sí kó ìfìjẹ́ pé ẹ̀ńtọ́ bá ń lọ ikhlasu níyẹn kó tún àníyàn rẹ̀ ṣe dáadáa ó débi wípé ńgbè èèyàn ọba gbé ìrọ̀ òjíṣẹ́ lára àṣálà mọ́ ní oníkàfikún yìí pé hajj láàrin ya àfihàn padà súnmọ́ a hajj mo fẹ́ ṣe yìí o kìí ṣe torí sáré mi o kí a máa gbé dé alájì ajá ají rárá má jà má jì bọ́lọ̀ ọba tó ṣera rẹ lọ́wọ́ kò bọ́ba adẹ́dà dúró. ẹni tó bá ti ṣera rẹ̀ báyìí lásùmà kì í dá ìta ṣe àṣegbọ́ mi ṣe agbọ́ mi kọ́ wa máa pariwo láti sọ pé torí gánbẹ́ wọn pẹ́ rárá máa ṣe ni níwọ̀ntúnwọ̀nsì tí ò ní iṣẹ́ ọ ní egun bọ̀t kò ṣe bọ́ba adẹ́dà ti fi rán jíṣẹ́ náà sílá àlọ́ torí nígbà tí òjíṣẹ́ lásán àṣàlám dé wádìlà pàkí ó ní wọ́n ṣí gàgà lójú mi mo rí ọmọ ìyá mi Musa pẹ̀lú sọ́lá ànàbí nàwálé pẹ̀lú ìrọ́ọ̀mù pọ́ọ́kú lówó ẹ̀ tó ti ọwọ́ betí tí ń pariwo labbayka Allahumma labbayk labbayka láàṣ tí ń pariwo báwọn lójíṣẹ́ lásán àṣàlám fi sọ pé hajj al-hajj wa èyí tó dáa nínú hajj ní hajj tó yẹ pé yàtọ̀ sí pé èèyàn kóra ró níbi gbogbo ìbàjẹ́ tó bá dẹ́dà ní kámẹ́sì téèyàn polongo rẹ̀ dáadáa tí ò tún sàwọn tó ṣe kí ni tọpọ̀ ẹran tó pọ̀ ọ̀dàjẹ́ ẹlẹ́ tó pọ̀ torí gbígbó olóńgó yẹn bá ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ ni ìkẹ́ ó sì máa pọ̀ sí fún alálàjì bọ́ bá ṣe ń pẹran sí. Si bẹ́ẹ̀ lọ́ba adẹ́dà kí ló ṣiṣẹ́ náà sọ́nà sọ ó ní irun kọ̀ọ̀kan lára ẹran ó ní òǹdíwọ̀n bọ́ba adẹ́dà bí ó ṣe fi ni ó ṣe ní ìmọ́lẹ̀ sí fi ìmọ́lẹ̀ sẹ́ni tó jẹ́ aláàjì sí ni ó dẹ̀ fi ní ìlọsíwájú ìmókè nínú ọgbà àlìjẹ́nà kò sí tó wé sí mbẹ̀ kí ló sọ. So? olókùn jújù tààjù bisimilahi akbar kabira minal kabayi ẹ̀ṣẹ̀ ńlá tó jẹ́ pé ó lè múyàn wọnà kan ọba adéda ti foríjì ọba àṣẹ méje níjọ́ àkọ́kọ́ èwo lájú al-Aqaba ájú méje níjọ́ ẹ̀kejì ájù kékeré ájù tààrin ájù tí oníwé twenty one níjọ́ kejì náà níjọ́ kẹta náà twenty one ẹni tó bá ṣe tàkìr tó ọba adéda ní wa man ta'ajjala fi yawmayni fala ithma alayhi ẹni tó bá ṣe pápá àpá ni màá ṣe kò sí wàhálà wa man ta'akhkhar ẹni tó bá lóun ó ṣe pé níjọ́ kẹrin wọn ni fala ithma alayhi liman ittaqa pẹ́ni tó bá páyà ọlọ́run káti ẹ̀ sọ yí pé ìjọ mẹ́ta la ṣe ìjọ àkọ́kọ́ méje ìjọ èkejì twenty one ìjọ ẹ̀kẹta another twenty one twenty one plus twenty one forty two forty ọyọ forty nine ẹsẹ̀ gbòǹgbò gbòǹgbò tó lè múyàn wọná ọ̀nà forty nine wọ́n wá forí rẹ̀ jiyàn ah, ah. ah, tọ́ba tó fi twenty one ti ètò tẹ̀lé tọ́ba fi kún kọ́ ó dé lò ọwọ́ seventy ọ̀pẹ̀ràn ó ṣe gbogbo ẹ̀ àsìkò kẹ́ni ní àwọn èèyàn pọ̀ tí wọ́n fi kẹ̀rẹ̀ àwọn sàmà lọ náà ni baba wa sheikh abdulaziz bin baz rahimahullah wa rahmatulahi wọ́n ṣe hajj thirty seven. àrí nínú àwọn ẹni rí tọkọjá lọ wọ́n ní hajj hajj àti wọ́n dáwọn ṣe ọjọ́ seventy. bàbá ń lé wọn pẹ̀lú gbogbo sẹ́ẹ̀rì yẹn náà wọ́n ọ̀kẹ́rẹ̀ wọ́n ń lé wọn. àsọ̀rọ̀ ẹrú ọlọ́wọ́n bá kan òun àti níìsì rẹ̀ ni wọ́n jọ ń travel lọ sí àjò ní sèwá nígbà tí ọ̀nkò òun gbé tó ń ṣe labaika lahumma labaika òun gbọ́ ohun tí ń sọ yìí pé la labaika laka wala sa'alaik ọ wá pe ọ̀nkò rẹ̀ bàbá ẹ̀gbọ́n tí mò ń gbọ́ ni ó ló ti jogójì ọdún àbógún ọdún lọ nísìnyí tó yẹ pé tí mo bá ti ní kí n ṣe tẹ́lbíyà bí mo ṣe máa ń gbọ́ nù ó ní ẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀kẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ṣì ń lọ ó ní ta ni kí n sá di ta ni ń sábà òun náà ni yín máa ṣe náà ni tí ó fi gbà tí ó fi gbà lọ́wọ́ subhanallah ẹ wò rò rí kò sọ yìí pé ẹ parí náà nù rárá alfaruk radiyallahu anhu òfin jẹ́ pé wọ́n bá níbi tàwa fìdí ní ìtawọ́ ní bá dẹ́dà tó bá jẹ́ pàkọ́ọ́lẹ̀ rẹ̀ ní pé olórí ibu ni mí ó lè jẹ́ olórí ibu láéláé. <laughs> ó fìyà jẹ mí ọmọ anáni mi ìní mú bá ń parẹ́ kó o ṣe mí lólóríire tí ìyá ò ní tọ́ sí torí bí wọ́n lọ ń kọ́ wọn náà ló lè parẹ́ Allahu Ibn Mas'ud aw Ibn Abbas radiyallahu anhu ajma'in ó sọ similar tó súnmọ́ yìí pé mùsùlùmí kẹrẹ̀ níbi iṣẹ́ rẹ̀ ni ọmọ sí náà nígbà tí àwọn rọ̀díàlà anha Aisha rọ̀díàlà anha ń bèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá yìí pé ọ̀rọ̀ ọlọ́run ọba ti ń sọ pé alladhina yatuna ma ataw wa qulubuhum wajilatun la'ana annahu ila rabbihim raji'un àwọn tí wọ́n ń ṣiṣẹ́ tó jẹ́ pé bí wọ́n ṣe ń ṣe ẹ̀mí wọn ń wárìrì ọ̀tọ̀ níbi tí àwa tu sí. Si wọ́n wá ń béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sára òjíṣẹ́ náà sára ní ara kìí ṣe bó ṣe tún àwọn tí wọ́n ń ṣe kárakára wọ́n ń ṣe bọ́lọ́wọ́n bá ṣe ní ṣe táǹdẹ̀ rí báyìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n tún wá ń dorí kodò ń pé ah mà gbá lọ́wọ́ mi torí ọlọ́run torí rẹ̀ wọlá rẹ̀ wọlá kẹ́ rẹ̀ mà gbá bá ń gbà á má wo tèmi gbogbo tí mo bá ti ṣiṣẹ́ nu rẹ̀ má wò bá ń forí jì mí bá ń gbà tọ táràbà bá ń ṣé kò yẹ káràbà wa túnra mú nígbà tí odò ti ń gbá rèrè àwọn tó mọ̀ wẹ̀ wọ́n ń bọ́dọ̀ ìnáwó ìképe ọba adẹ́dà wọ́n ń bá a lọ wípé àwọn àwọn tọ́ ẹ̀rù ń bà wọ́n o bèlè ń ta sí tàbútàbù tó jẹ́ yí pé súkẹ́súkẹ́ ni pàdé àwọn bàbá kan láṣẹ ètò ìtìwọ seventy wà nù ètò ìtìwọ eighty náà wà nù kí ni wọ́n ń ṣe níwájú kaaba wàláì dúdú ni wọ́n wà mo <laughs> àbá wa yìí ọkàn mi lọ sọ́dọ̀ wọn kí ni wọ́n ṣe wọ́n á hàkùnrin tí wọ́n bá ha tán káwọn gba ìjáza pé ṣé báwọn ṣe ká yìí ṣé bójúṣe lásán àṣọlá ṣe fi káwọn sàbẹ̀ ni wọ́n wá parí rẹ̀ wọ́n wá dì mọ́ra wọn aa ó ti là ó ti bọ́ pẹ̀lú gbogbo tó jíṣẹ́ lára àṣọlá ṣe ń kọ́lọ́ mọ́sàájọ́ ṣẹlẹ̀ lẹ́wà lórí lórí ẹni tó bá a kura sọ̀hánà wa ibẹ̀ ni àwọn kan sọ ẹ̀. Eh, àwa ti jákàmù ti jáwọ́ àwọn ọmọ wa ni ó ṣe yòókù Allah tó ti kú. ntí ń bẹ láàrin ìṣẹ́jú kan sí kejì ó lè yí nǹkan padà àìdá sí aburú àbí dáadáa kọba rẹ̀dà mọ́ ìyá padà sáìdá. ẹ máa ṣọ́ gbogbo àwọn kan Ramadan ń bọ̀ èèyàn máa èèyàn máa gbọ́ ábì fún àfi sọ wípé ọ̀sẹ̀ tó kọjá àwọn nǹkan mẹ́wàá kan bẹ tá a gbọ́dọ̀ mójútó nínú Ramadan torí kí ni torí ká lè ba àkórè rẹ̀ kí ni àkọ́kọ́ rẹ̀ ajẹ́pọ̀ kọ́kọ́ rinlẹ̀ lọ́kàn wa yí pé ah, kíkiní yóò tó ṣe é mú o àfi kí àfààní rẹ̀ ọba adẹ́dà ọwọ́ rẹ̀ lọ́wọ́ kí ni góòlù Ramadan láti fi fọ ọkàn wa mọ́ kí alukur'an ò fi ráàyè dúró síbẹ̀ torí kì í dúró síbi ẹ̀gbin tọ́ba ti lè dúró sínú ọkàn wa báyìí yọ làpá ní gbogbo oríkèéríkèé ara á di àtúnbí tá a bá ti di àtúnbí báyìí gbogbo ń tọrọ mọ́ wa tó wà láyìíká wa tọba adẹ́dàdá ọlọ́run ó pè wọ́n máa sìn wá torí pé kí ni àwa ń ti ń sin ọba tó yẹ ká sìn yabna adam khalaqtuka min ajali. samawati wa والأرض وما فيها من أجلك وخلقتك من أجلي fala tashtagilu fima huwa laka amma anta lahu ìwọ ọmọ ẹ̀dẹ́ nìyẹn gbogbo ti ń bẹ mọ̀ dá nítorí tiẹ̀ ni mọ̀ wá dá wọ náà nítorí tèmi mọ̀ wá jẹ́ kí n tí mọ̀ dá nítorí tiẹ̀ kí ọ wá dẹrú rẹ̀ kọ́ wá gbàgbé mi tó yẹ kọ́ dẹrú ẹ̀tọ́rú fún. lòfìjẹ́ pé ntẹ́yìn máa ń lẹ́jù láyé tààtìkìlì ọ̀bọ̀dìyà àní kọ́ndíṣàn tí mo wà yìí ibi tí mo wà yìí àyè tí mo wà anything gbogbo bó o ní ìwọ tọba dẹ́dà ń fìrí mú wá tí ò ní tí ò ní tí mi ní mi ní ṣì tí mi ní jẹ́ tí ò ní bọ́ mọ́ mi lọ́wọ́ lórí kí ló sọ ó ní wọlé wọn alẹ́ lọ́kọ́rọ̀ amana thumma taqaw la fatahna alayhim barakati minas sama táwọn èèyàn tí wọ́n bá gbọ́ ọba adẹ́dàgbọ́ ni bó ṣe kí wọ́n gbàgbọ́ wọ́n wá ń pa òfin rẹ̀ mọ́ pẹ̀lú àníyàn àti rí ojú rè rẹ̀ ní gbangba ajọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama wọn ò sì torí nǹkan kan fi sàmáhì ni ọ̀rọ̀ yín ti ń wá wọ́n má tó àdó á ìkẹwàá láti sánmà ìbá le koko fáyé tiẹ̀ ò ní lè koko ń bẹ̀ tiẹ̀ ó dẹ̀ ń tọrọ bá dání mú ni tọ́ bá yẹn ju tiẹ̀ ń bẹ̀ tó ṣe kànmọ́kànmọ́ ń bẹ̀ yóò da o ṣe tiẹ̀ ṣe bá ń rí àwọn èèyàn máa pariwo tútù àwọn kan dẹ̀ máa pariwo rú tọ́lọ́wọ́n ọba bá dẹ ọba dẹ ajá rẹ̀ ìdààmú tọ́ bá dẹ sí ẹ̀dá báyìí gbogbo àwọn èèyàn máa sọ pé ah n tí wọn ò rí gan yóò máa rí kò dé rí nǹkan kan kò rí nǹkan kan ọba dẹ́dà bàbá ti mọ̀ pé ọwọ́ rẹ̀ lọ́wọ́ kí ni a sè abẹ asadi tọrọwọ rẹ̀ lọ́wọ́ kọkàn ò lè mọ́ ó ní máa zaka mi kùn ahad ẹnìkan ò ní máa nu yín àfẹnitaba tàbá jẹ́ òun ni fífọ̀ mọ́ kí fọ́ kan wa mọ́ òun lọ́wọ́ nínú hadith qudsi ń sọ wípé gbogbo yín ló ẹni tó ṣìnà illa ma hadaytu àfẹnití mo bá tọ́ sọ́nà yìí nínú yín nítorí náà ẹ tọrọ sọ́nà látọ̀ ìtọ́sọ́nà látọ̀ dọ̀nù ó ní gbogbo yín la lárùn àfẹntí mo bá ní kọ́ lálàáfíà nítorí náà ẹ tọrọ lọ́dọ̀ mi pé kí n fún yín lálàáfíà elébi ni gbogbo yín àfẹntí mo bá yó nítorí náà ẹ tọrọ ayọ̀ lọ́dọ̀ mi ẹ gbára lé mi gbọ̀rọ̀ wá rí báyìí kí la ṣe àá onígbìyànjú kejì tá a gbọ́dọ̀ ṣe àá ọba dẹ́dà bá a fọ̀ wá mọ́ o ṣe ní rọrùn fún ajé kárí gbà. mọ̀jẹ̀ á ṣe yóò gún régé fún wa a máa ṣe gbìyànjú ẹ kó tó dé báyìí a máa ṣe dáadáa ẹ àwọn onírètí ti kọjá lọ nínú ṣàbá ni wọ́n máa yọ zakat àti gbogbo ohun tí wọ́n bá ṣe kí ni reason wọn wọ́n ní láti fi kún ẹni tí ó gbààwẹ̀ lọ́wọ́ kó fi ní fífọkàn balẹ̀ láti gbààwẹ̀ sẹ́wòrò <laughs> rí <laughs> Ibn Rajab al-Hanbali rahimahullah mẹ́tàwọ́sà ló mú wa nínú al-Taif nítorí bá ti dínú sàbán báyìí wọ́n pa gbogbo zaka wọn jọ àti gbogbo ní ọ̀ ti tọrẹ nǹkan kan yẹn láti inú sàbán wọ́n ti mọ̀ tẹ̀síwájú torí pé kí ẹni tó ń ti wò yí pé háà àwẹ̀ ti bá àwẹ̀ ńlẹ̀ bó làwẹ̀ yóò sì wá rí báyìí nígbà tó o bá yá lù bẹ́ẹ̀ ọlọ́run bá sọ pé mo ti gbọ́ ìṣẹ́lá sọ́lá sọ pé nínú tí máa tètè mú kíbi ká bùkátà yẹn búyá ó ní í pé kó o ṣe kó o dún ọmọlàkejì nù àti mú instance yẹn wá ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ní Jeddah ìyá rẹ̀ wà lọ́sítítù àwọn doctors ní tọ́ kò sí hope kìí ṣe ọjọ́ làwọn ń rò time níjọ́ òní làwọn àwọn ọmọ bó ṣe máa rí torí condition táwọn báyìí but sọ wà lọ́wọ́ ẹ̀dá ni bó ṣe jáde lọ́sítítù ọ̀rọ̀ àti ọ̀rọ̀ jíṣẹ́ náà sọ náà kí ló sọ sọlá ó ní sọ náà yóò ma'ruf taqi masari ẹsẹ ìmọ̀ ṣe dáadáa máa náwó sọmọ làkejì máa dùn wọn nù ìmọ̀ lé aburú jìnnà sí yẹn ọba pa gbogbo ẹ̀ gbogbo tó ní ní ṣe sára kan bí ní ṣe lọ́n ní ṣe lọ́n ní ṣe gbogbo ẹ̀ tí ṣe délé tí wọ́n ní kọ́ lọ wa nígbà tí wọ́n padà dé wọ́n ti gbé ya rẹ̀ kúrò ní intensive care wọ́n ti gbé lọ síbi kan òun rò pé bọ́yá jẹ̀nàza ló kù táwọn ó ṣe ń bọ̀ lọ bá àwọn doctors wọ́n ní àwọn ọmọ tó ṣẹlẹ̀ láàrin ìgbà báyìí sí ìgbà báyìí ó ó di ara rẹ̀ kàn change lójijì tahassanat ila hadd ma la yusawwar ìbára tí wọ́n mú wọn. ara rẹ̀ bọ́ sípò ju ti tẹ́lẹ̀ lọ ó dáa ju táwọn ọpọlọ ò lè gbé láàrin ìgbà báyìí sí ìgbà báyìí ó bọ́ sí àsìkò ìgbà tí ọ̀nì ọ̀nì ọ̀nàwó náà ìwọ lọ́wọ́n ọba mọ̀sádìí ọ̀ ọwọ́ rẹ̀ lọ́wọ́ àwọ̀. ọ̀ṣẹ̀lẹ̀ náà obìnrin náà ni ìyá ni. wọ́n ní àwọn ń retí ọjọ́ fún ni ọmọ rẹ̀ wá wò pé ah òun lòun ráyè bó o làwọn ó ṣe rẹ́ni tí wọ́n mọ̀ bá àwọn mójútó àyà wọn wọ́n lọ mú èèyàn wá láti bo láti Indonesia obìnrin ṣùgbọ́n wọ́n rí pọ́ wọn obìnrin yìí gbogbo ògbà ọ̀gọ́lọ́pọ̀ ògbà tọ́ba lòun lọ sí tọ́lẹ̀tì yóò pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ ní tọ́lẹ̀tì kí ló ń ṣe ìyá ìwà challenge ẹ̀jọ́ kankan wọ́n ṣe lè ṣe ń tọ́lẹ̀ gan wọ́n wá dorí kodò ó lóun sẹ́ ìbímọ ni nílùú àwọn òun dẹ̀ nídìí owó láti fi bí àbùkátà kò dẹ̀ sówó iṣẹ́ yìí dẹ̀ yọ lòun fi wá ṣiṣẹ́ yìí tọ́yàn òun bá ti kún tí ò ṣe é bí àmọ́ lòun máa ń tra ìfarapamọ́ láti fún ọyàn yẹn dànù ìyá yẹn ìyá yẹn ni rí kí ló ṣe ìgbà wo lọ fẹ́ fọmọ lọ́yàndà ó nígbà báyìí kí ló wo fúláìtì rẹ lọ àtààbọ̀ ó níye báyìí wọ́n dẹ̀ kálkúlétì gbogbo ẹ̀ wọ́n dẹ̀ kó lé lọ́wọ́ tọ́ tọ́mọ rẹ tọ́ bá yán yẹn tí o bá ń mú ìnẹ̀ tán tọ́jà wípé kò mú yàn mọ́ tọ́ bá sì fẹ́ padà wá tó o bá fẹ́ padà wá mọ́ owó rẹ àti san gbogbo ẹ̀ àti owó fúláìtì rẹ èyí tá a fi kún un tó o bá fẹ́ padà wá ni tó o bá dẹ̀ padà wá mọ́ ayọ̀ǹda rẹ lọ́ba lọ. kílẹ̀ tó sùn ìyá dọ́mọge padà ó ń tamrege ah ọ̀ya gbogbo wọn lẹ́nu kí ni sọ́nà ẹ̀ mọ̀ọ́rọ́fù. ọ̀kan nínú àwọn ọba tó ti ṣáájú ah, wọ́n pa àwọn doctors wá ah, ṣé wọn ò rówó gba doctor ni bí àwọn ti us ti ń wá lóríṣiríṣi wọn wá wọn ni ah, kọ́mọ kọ́mọ palẹ̀ wọn torí pé kí ni ó ti ń wọ bí eighty something kí ló ṣe àwọn ọmọ jamia tí wọn ò níyà tí wọn ò ní bàbá èló ni wọn ń fún wọn ọyàwó lù wọ́n ọyẹ ẹran lù wọ́n ọyẹ oúnjẹ lù wọ́n ó ṣe gbogbo ẹ̀ fún wọn bó ṣe tà mí nù ó tún lọ́dún mẹ́wàá sí ọba adẹ́dàá mi. الصدقة برهان برهان أنك تؤمن بالله سبحانه وتعالى onílápò òwò wípé hmm, njó ní tuntun orí mi báyìí. ẹni tó ní bùkátà sí jù ọ lọ wọ́n tẹ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀sọ́ yìí ah wàá o pé tán ọ̀dọ̀ rẹ̀ náà ló kúkú tiwa gbà wọ́n gbà náà kò sí lè la wàá wò ń tọ́ dẹ́dọ̀ sí. ló fi jẹ́ yí pé àwọn ti gbogbo eléyìí síwájú pé wọ ọba adẹ́dà kó fi rọ àwọn tí wọ́n gbà àwẹ̀ lọ́rùn tá a bá ti sẹ́yìn kí náà ṣẹlẹ̀ àwẹ̀ wọn ti ń gbà àwa náà ní kí n bẹ̀ àdẹ́nfín ń bẹ̀ ọ́ kí á dìgbà náà tí wọ́n fi ń lo system yẹn agbọ́dọ̀ gbà pé ọba adẹ́dà ọba adẹ́dà lọ́wọ́ àdẹ́ máa bẹ̀ nínú àdúrà tó jíṣẹ́ lọ́sàn àṣàlà máa ń ṣe pọ̀ lórí àfọ̀mọ́ ọkàn ẹ̀mí aláàmà àti nafsi taqwaha wa zakkiha anta khayru man zakkaha anta waliyuha wa mawlaha subhanallah. ìgbà yẹn lọ́sẹ̀ tó wá ń sọ ntí a máa fi láàmú fi fọ ẹ̀mí mọ́ a'udhu bika min ilmin la yanfa'. ومن قلبي لا يخشى ومن لا تستجاب لها سبحان الله من من مفهومين اللهم اصلي لي ديني الذي هو عصمة أمري واصلي لي دنياي التي فيها معاشي واصلي لي آخرتي التي فيها معادي واجعل حياتها زيادة لي في كل خير waj'al al-mawta rahatan li min kulli sharr wọn bá dẹ́ra. débi bẹ́ẹ̀ mi wọ́n máa jẹ́ àlékún dáadáa fún mi ṣe ikú ní fi ìsinmi fún mi. dùá kí ni tó ń tà á máa lò tí máa fọ ẹ̀mí má kí á tó lè Kùránì bitadabbur pẹ̀lú ronú jinlẹ̀ sí ìmáàmà tó máa ń téèyàn sọ kéèyàn kà bó ṣe yẹn kọ́yàn kà kí ni Kùránì sọ ó ní ẹkún fọpọlọ yistigfar ẹdẹ ṣe tọ́wọ́bà ma quwwatikum òun ó fi agbára lé agbára kún fún yín òun á sílẹ̀kùn ọ̀rọ̀ fún yín ọwọ́ adébẹ̀ ọkàyùn báwọn ọkọ̀ tẹ̀pa ó ṣe kìnnì أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه تبي علام أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك عهدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي ذنوبي فإنه لا يغفر الذنوب إلا أنت وما وما بي مو شنكا تون بورو ntoni ká ṣe ṣe báyìí ṣe báyìí èyí tó ṣe é ṣe èyí tí ò tí ì ṣe é ṣe ń bẹ̀ òun bẹ̀ kó fi rọ̀ ẹ́ lọ́rùn láti ṣe torí pé kí ni ń gbòògbé dání tó ń kàún bí ìgbà tó ń ṣe tàkàrà níwájú rẹ̀ ni ó kúkú ń rí ọ ọ ń gbọ́ ẹ ọ dẹ̀ máa tó ń rò tíra rẹ̀ ló gbé dání kò sí tíra torí bí rẹ̀ láyé láyé àti ìbátan mi bẹ́ẹ̀ ni ẹ̀rẹ́ ọ̀dẹ̀ mi nìkan àbùkù kan ò lè kà ń gbọ̀ wà láyé ni tàbí ńgbà tí ó tiẹ̀ sí ń bẹ̀ mọ́ Kùránì nìkan ni tọ́ ọba gbọ́ pé àwọn kan pètò ìjọ ní ìsìn wọn láwọn fẹ́ tọwọ́ bọ̀ láàrin seconds ló ti kárí gbogbo ayé pé wọ́n tún ti gbé kan dé o ọmọ ẹ̀yà kan ní amẹ́ríkà ń kunra àná sọ pé mo ní kì í ṣe kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ó ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ mo ní n tá n pè ní Quran òun ni tí wọ́n sọ̀kalẹ̀ fún Muhammad sallallahu alaihi wa sallam tó bẹ̀rẹ̀ láti gáàrí yẹra tí aya àkọ́kọ́ rẹ̀ bẹ̀rù pẹ̀lú iqra tókùn aya yẹn rẹ̀ aya rẹ̀ tó jẹ́ wattaqu yawma turja'una fihi ilallah thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yuzlamun n ta n pe n kuran nínú èyí mi ni kuran by definition sórí gbogbo ètò ọ̀sán iftiraani wẹ́rẹ́gí azad. lẹ́sẹ̀ bí káwọn lè fọsẹ̀ torí pé kí ọmọ arábùkù kan tàbí kejì nínú gbogbo rẹ̀ tí ó lóríṣiríṣi ṣùgbọ́n eléyìí ó ti parí kí lọ́ba rẹ̀ rà sọ wàtámàt kalimatu rabbika ó ní sidikan wàlá tabdila li kalimati kò sí yípadà so má tiẹ̀ gbọ́kànlọ́ ọbẹ̀ tá a máa ń sọ máa béèrè pé kí lè rí wọn gan kí lè rí ẹ̀rí wo ni wọ́n bá ní kìí sára kíkà rẹ̀ yìí máa rún ọkàn kíkọ́ rẹ̀ yìí máa fọ́ ọkàn mọ́ o níbu o nírètí sí nǹkan kan láti bì kan o ṣùgbọ́n ọkàn rẹ̀ wọ́n balẹ̀ pé yóò ṣe Kùránì ní jẹba kí wọ́n á ní ẹ̀kẹ́rin ẹ̀sìn Islam. ẹ̀sìn fọlọ́fọlọ́ ni mi ì ṣe fọlọ́fọlọ́ ọ̀rọ̀ òpònú ni ọ̀rọ̀ aláàbọ̀ ọpọlọ. ìgbà tí òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́la ti ka ara rẹ̀ ó ní wàá ní mùkọ́fà ó ní mùkọ́fà ní mí ó wá ń tún wọ́n ní alladhi yattabi athara min qablahu ẹni tí ń tẹ̀lé pa ní ti dáadáa àwọn tí wọ́n ṣáájú rẹ̀ nínú àwọn ẹni rẹ̀ ṣé kò sí fọlọfọlọ fọlọfọlọ mọ̀nà ah, ọ̀gbọ̀n táwọn ọ̀gbọ̀n wọlé kí níbi salihin nabiyyin wa siddiqin wa shuhada wa hasuna ulaika rafiqa ẹ̀sìn fọlọ́fọlọ́ tọ́ bá mú Quran tọ́ bá tu kó ti hadith tí ó tẹ̀lé ojú pọ̀nà tí àwọn sálàfà wọn ní àárẹ̀ àkọ́kọ́ tí wọ́n gbà lò wàláì ó ti ṣe ó ti ṣe ṣùgbọ́n àwọn ẹni rẹ̀ àkọ́kọ́ bó o ní wọ́n ṣe lò bó ni wọ́n ṣe tú ọ̀rọ̀ òjíṣẹ́ náà sàrà islam sí tí wọ́n fi lo Quran. baba adéda fi kìlọ̀ wa man yushaqiqi rasula ẹni tó bá yapa sí òjíṣẹ́ náà sàrà islam ní ojú pọ̀n náà bó ṣe tú tàbí bó ṣe lo Quran. min ba'di ma tabayyana lahu al-huda. lẹ́yìn ìgbà tí a ti ṣàlàyé òdodo fún yékéyéké nínú Quran kí ló bá rẹ̀ rà sọ kò fi máa ń bẹ̀ ó ní wàá tẹ̀bi ghayra sabilil mu'minin ọ wá tẹ̀lé ojú pọ̀nà àwọn tó ya pàṣítà àwọn olùgbàgbọ́ òdodo àwọn ẹni àkọ́kọ́ nígbà tí ó ju ìwọn kò ní asábẹ̀kú al-awwalu ó ní minal muhajirin wal ansar kí ló sọ ó ní radiyallahu anhu wa radu anhu. وأعد لهم جنات تجري تحت الأنهار وذلك هو الفوز العظيم àwọn ẹni rere lọ́fi jẹ́ pé àwọn àti pé súnà súnà súnà súnà ẹ̀hìn súnà ní ojú pọ̀nà tá a fi lo Quran tá fi tu tí èèyàn fi rí lò ní lílò tí ó fi mọ àlìjẹ́nà tọ́ba ti yapa sí yàn ó ti ṣì kọ́lọ́ mọ́jà ṣe. ibi tá a bọ́rọ̀ dé nù ọjọ́ yanjú ọ̀rọ̀ lórí inú ilé ni ká má kẹ̀rẹ̀ nídìí àwọn kọ̀wáìdì náà lórí inú ilé wa nǹkan kan ò ṣe dáadáa bó o ṣe rí pẹ̀lú ìyàwó rẹ̀ má wá gbọ́ aláàgọ́ ṣiṣẹ́ má bẹ́ lọ́n fún wọ ọba adẹ́dà bá tún ìyàwó mi ṣe jẹ́ dáa ju bí mò ń ṣe ń fẹ́ lọ torí wọlọ o lè tún ṣe ẹ̀dá ṣe làwọn afáàfin sọ pé ní àyà ọba adẹ́dà tó ń sọ pé wọ́sílẹ̀nà lẹ́wọ̀ zọ́ọ̀jà àbá tún ara alẹ́ rẹ̀ ṣe eléyìí ló fi jẹ́ pé ọ̀ràn yẹn ni sheikh islam ibn taymi rahimahullah rahmatulahi wa ni làwọn afáàfin sọ pé wọ́n lọ́ràn yẹn ni kí ọkọ máa bẹ lọ́hùn fún ìyàwó rẹ̀ kíyàwó náà máa bẹ fọ́kọ torí pé kí ọwọ́ ta ló wà ibi tó bá wù ní tì sí ó rí ẹni tá a pè léyìn dáadáa brọ́dà ní í ṣe dáadáa ń ṣe dáadáa virus kankan kó sí ọpọlọ báyìí yóò rẹ̀ di jakujaku wá àwọn ọmọ wò pé ah, ah, àbò ni àbò nǹkan bẹ́ẹ̀ náà ni nítorí máa ń fi lè ṣẹlẹ̀ sí ọkùnrin báwọn. èyí tó burú jù bẹ́ẹ̀ lọ́kọ́ ṣẹlẹ̀ sóbìnrin. So fa àwòlá òun gan la nírètí sí kírètí kí ni ọba adẹ́dà fi júwe wọn látẹnu alladhi la yantiqu anil hawa in huwa illa wahyu yuha sọ́ọ̀tùl aql aláàbọ̀rò rí ni wọ́n tí ìbá wa sábọ̀rò rí ẹni tó ra fún ọ tó fowó sí i. tó gbé fún télọ̀ eléyìí ò kò tó kí kú iṣẹ́ tó wá ní nínú five thousand tí wọ́n ní kẹsàn án ọ̀dà ẹ fi two hundred naira lẹ́gbẹ̀ẹ́ ah èyàn dáadáa ni télọ̀ <laughs> èyàn dáadáa <laughs> dáadáa tó bá dáadáa ńlẹ̀ àsọyún àrẹkọ wọn recognize yìí wọ́n dẹ̀ rọ wọn lọ́rùn kí ló ṣe tẹ́gbẹ́ èrè ò ṣe ọba adéda ló sọ bẹ́ẹ̀ wọnú rẹ̀ dáhùn níbo ló ti sọ ọ sọ lẹ́nu òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam ó ní alifasqat hunna alẹ́nà àwọn òbílẹ̀jẹ́ ènìyàn àwọn lọ́mọ aná wọ́n man hunna alifasqat ya rasulallah àwọn wo lòbílẹ̀jẹ́ èèyàn èrè òjíṣẹ́ náà sallallahu alaihi ó ní ànẹ̀sà a ah! wọ́n láwọn obìnrin wọ́n ní àwọn lásìnà wọn máa tẹ̀lé ìyá wa mà ní wọn àbúrò wa ni wọn ẹ̀gbọ́n wa ni wọn ọmọ wa ni wọn ṣé kò mà ní ọmọ ju gbogbo wọn lọ àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ṣé ọ̀rọ̀ fẹ́nu ní sọ ni láà ìnáma ọ̀hìyà ilé sahbihi wa sallam innama uhiya ilay ó ní náà bẹ́ẹ̀ ni ìyá wa ni wọ́n ọmọ wọn ni wọ́n àǹtí wa ni àbúrò wa ni ni rí i pé eléyìí wọn wá lima ya Rasulullah ọ̀dà kí ló fà ó kí ló dé wọn ni tádàwọ̀ bá dé obìnrin yẹdu obìnrin yẹdu wọn ẹ̀ mú sùúrù ah, níbo la ti kó léyìí níbo la bá ti kó níbo la bá ti kó ah èmi ò ríru eléyìí rí níbo la wá ti kó eléyìí o tètè máa dá padà pé ah níbo la bá ti kó ọ̀dọ́ rẹ̀ náà la ti kó ó gbé dénú ọwọ́ tí àdánwò bá ti dé ọba rẹ̀ la fẹ́ tẹ̀sítẹ̀ wò ni àdúrà tí kò máa ń ṣe ni pé kò paasi ó lè jẹ́ látọ̀dọ̀ ọmọ ó lè jẹ́ látọ̀dọ̀ ìyàwó ó lè jẹ́ látọ̀dọ̀ ọkọ ó lè jẹ́ látọ̀dọ̀ anybody ntí ọ̀gbọ́rí tó o tiẹ̀ lérò rí wọ́n kàn rí ni tí ó máa sọ yóò dẹ̀ máa sọ pẹ̀lú authority ọ̀ àmọ́ wò ni pé a àbí mọ́sù ṣẹlẹ̀ sí ni tó bá ti dà báwọn yà á ṣàlùwàlá. <laughs> ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa lóbìnrin jazahumullahu khairan kí ló ṣẹlẹ̀ tọkọ bá gbé dé tó bá dé sí táwọn ọmọ yìí ò bá sọ̀rọ̀ yóò wá bọ́ sí ara àgànná brọ́dà fa kí lè rò pé ọmọ sí ìkúkù bí ìgbà yẹn ń bá èèyàn já yóò máa bá ìgànnà ẹlẹ́ṣẹ̀ yóò máa dàbọ̀ yóò máa dàbọ̀ àwọn ọmọ àwọn wa wọ pé ẹni tó gbá wọn lé ni èyí tí ń dàbò gànà yìí tó bá jáwọn lọ́dàbò iná lílá wa ní ilé ìrọ́jú mọ̀ ni. ọba adẹ́dà torí pé wọ́n ní dáadáa sí ó gbé dáadáa sí wọn lọ́pọlọ ẹ̀mọ́ tí wọ́n máa ń ṣe wọ́n ní táwọn bá ti mọ̀ pé kíní ìtìfẹ́ máa dé sí àwọn máa ń ṣàlùwà lálẹ́ ni tọ́ba ti bẹ̀rẹ̀ báyìí àwọn ọ̀rá yìí sí kíbla Allahu Akbar torí tó bá fẹ́ dáàbò wọn lórí irun òun náà máa rántí ara ìtàn lẹ́bi yẹn nà ara ìtàn nǹkan náà lẹ́bi kúdà kálá wọ́n ní tí wọ́n bá ti gbé náfúlà dé yóò wà lè jókòó yóò wà máa mí yóò wà máa mí wọ́n ah. tó ń sọ fún mi yí pé bàbá ẹ nídìí láti bá mi sọ̀rọ̀ mo ní ah, èmi ò rí ìyẹn dáadáa mo rí o tí ó ní ah bàbá wọ́nranwọ̀nran pọ̀ lára òun o ah, mo ní àjí torí <laughs> bó ṣe ń bá mi sọ̀rọ̀ yìí ìdákẹ́ mo wọ́ lọ́wọ́ bá ya man allama adama al asma alimni wa ya man fahima sulaiman fahimni o. وأديني لما اختلف فيه من الأمر فإنك تهدي من تشاء إلى صراطك المستقيم ó pàtàkì gbogbo gbà fún àwa ọmọ kéwù ká máa rìpíìtì zikiri gbogbo gbà lórí iṣu kọba adẹ́dà kó lè bá a tọ́ wa sọ́nà lórí ẹ̀ wọ́n bá pè mí sẹ́gbẹ̀ẹ́ àwọn ìyàwó náà lọ́rọ̀ wa kí ló dé ọ̀rọ̀ kẹ̀ tó o bá dẹ̀ rí wọn wọ́n sọ pé perfect couples wọ́n bá ní ok ẹ̀yin ìyàwó ẹ lọ sókè lọ́dọ̀ ìyá yín ṣẹ́ẹ̀rí kéèyàn méjì máa sọ̀rọ̀ kí wọ́n dẹ̀ máa sọ̀n kankan náà ó ń ṣe báyìí ó ń ṣe báyìí ó ń ṣe báyìí ó ń ṣe báyìí káwọn méjèèjì máa sọ at the same time kí wọ́n máa sọ téyàn wọn bá ti gúnlẹ̀ wọ́n tún gbé chapter mi wọ́n dẹ̀ bí ìgbà yẹ pé wọ́n ti program sí ra wọn lẹ́nu <laughs> mo bá ní kí lọ lọ wà nínú ọ̀rọ̀ lọba tí ọ tẹnu bọrọ mo ní ẹ ìwọ àbí ẹlòmíì mo tún fọwọ́ lójú nù pé kí n fi mọ̀ pé ṣé ìwọ ni mò ń bá sọ̀rọ̀ ṣé wọ́n lọ wà wájú. tọ́ tí ọba adẹ́dà ọba kó àwọn ọmọ ọlọ́mọ màá ṣe wípé ọba adẹ́dà làásàdì pẹ̀lú nàwáfì kí ni ìbá kì í ṣe ordinary person ẹni tí máa ń gbé wéètì ni o kó fi ní ìkìmí wọ́n dẹ̀ máa ń ṣe àwọn exercise oríṣiríṣi délé yìí bá kan lu ọmọ ọlọ́mọ níbi ẹjẹ́ wọn kí láà máa sọ. <laughs> sọ àbà ọgọrọ máa ń gbàgbé yí pé ní tóun bá ṣeun repercussion rẹ ò ní mọ lórí òun nìkan wọn ni ah àwọn onísúnàsúnà wọn ti ń para wọn nísìn. báwọn bá ní lágbájá pa ìyàwó rẹ̀ níbi kan ní. ṣé báwọn eléyìí wọn ọmọ náà wọn ò sí lójú ọ̀nà ṣé báwọn tí wọn bá para wọn kí ni wọn bá tún ṣe aláwọn ẹni súnà <laughs> sọ wọn pé ṣàtìní lè ń sí dẹ̀kun tà tọ́jẹ́ pé ntí wọ́n fẹ́ gbọ́nu àwọn ẹni súnà tẹ́ ẹ bá rí irun gbọ́n rẹ̀ ó débi gbogbo ẹni méjì bí lọ wọn ni irun bẹ̀rẹ̀ rẹ̀ débi ọkàn jáde tó ṣòkòtò rẹ̀ ibi tó dé ni. wọ́n ń fò sókè ni ó ti pọmọ torí pé kí ni ní àròjinlẹ̀ yìí pé ní tí mo fẹ́ dáwọ́lé kí ni ó gbẹ̀yìn gbẹ̀yìn ọ̀rọ̀ wọ́n èrò ìmọ̀ ṣàdúrà fún ìyàwó ẹni <laughs> sànàbí ọlọ́run ọba ni ọ ṣé ọba adáadáa ò fìyàwó náà nàbí ló tó o sọlọ ànàbí náà àlè ànàbí Nuhu sọlọ lọ́wọ́ ànàbí náà àlè ṣé ọba adáadáa ò fọmọdá o Lukman alakim èyí tó fẹsẹ̀ rìn lọ jù lọ́dọ̀ àwọn afa òní pé kì í sànàbí ọlọ́run ọba ṣé kọ̀rọ̀ ọmọ orí tọ́ ẹ̀yin ò jìnnà ṣé kò jìnnà ni. صديق الأكبر رضي الله عنه شيء عن أبي ولا مبان لا بوت لا ترى بلوم أنا يعني أوزعي أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلي لي في ذريتي إني تبت إليك wa innani minal muslimin Allahu akbar radiyallahu anhu níṣẹ́jú ayé rẹ̀ àwọn òbí méjèèjì gbẹ̀sìn àwọn ọmọ gbẹ̀sìn àwọn ọmọ ọmọ gbẹ̀sìn ọ̀rọ̀ rẹ̀ yẹn jù so àdúrà wọn ẹ má jà fojú tẹ́ńbẹ́lú rẹ̀ torí àdúrà olùgbàgbọ́ òdodo mátímátí ni torí òun lọ sọ pé ud'uni astajib lakum a ṣàdúrà fún àwọn ọmọ wa a ṣàdúrà fún àwọn ìyàwó wa a ṣàdúrà fún àwọn ọkọ wa má jẹ́ wọn ó ṣe kọ́ wọn máa ṣe rọ̀ wọ́n lọ́rọ̀ gbogbo gbogbo eléyìí àmọ́ a ní fojú tẹ́ńbẹ́lú rẹ̀ ní sùjádà wa ní gbogbo ibi àyè àdúrà wa má jẹ́lé wọ́ dàrú má dàlé warú má dọ̀nà warú ntí ò tí ì tó jẹ́ ọ sẹ́kù jẹ́ ọ kalẹ́ fàlùbáríkà sí i jáwa náà máa yọ ọwọ́ yọ ní ti dáadáa gbogbo eléyìí tó pàtàkì kọba ẹlẹ́dàá mọ̀ dàbí ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bá a síwájú ọjọ́ òní ọjọ́ àwọn àtúnṣe nínú ilé ni àmọ́ àwọn ìbéèrè tí kútúbí tó ti afàsìkò kí pé a kó ewu ọmọ látọ̀dọ̀ rẹ̀ kọba ẹlẹ́dàá kó ṣe lọ́mọ alábàárikà kó ṣe ní múndíà àdínì ó ti sọ ọkọ. jazakumullahu khairan sir. ó ti sọ ọkọ ṣé kí n gbé síta. bẹ́ẹ̀ sẹ́. asia ó ní ó kọ́ ọmọ bọ̀ kí n ṣe àkíkà o ó fẹ́ kó wa lẹ́nujọ rẹpẹtẹ so ó yìn ó yìn prepare fún <laughs> kọ́lọ́ wo fi ṣe rọrùn. àmín. <laughs> ẹ torí yusuf ni kọ́lọ́ wo ṣe rọrùn. àmín. àmín nìkan kọ́ o ẹni tó bá bímọ súnà ni o kéèyàn náwó sí o lára àṣẹ dáadáa ni lára àṣẹ déédéé ni ẹ dákun ẹ bá fi ra kátọ̀ míìkì kan tí ọmọ mọ̀ mu ẹ gbà ẹ bá fi ra bọ́ǹbìtà tí ọmọ mọ̀ mu bàbá lè ìdí tí kánà káàṣì tó fi ń bẹ́tà ń gbà mí ni wípé ó lè ti ra àwọn nǹkan wọ̀nyí tó jẹ́ pé káàṣì yóò fi ṣe kí ni yóò fi ra nǹkan míì náà tó bá tún kọ̀sẹ̀ tó tó tán. àǹtí wa kan wàláhì tí wọ́n bá ní bílíọ̀nìà ni láì láwọn tí wọ́n sọ wọ́n ò sí sọ. wọ́n á ní ṣíṣì kan tó fẹ́ ṣe fẹ́ kó máa fún ọ̀kan nínú àwọn tí wọ́n ń gbọ́dọ̀ rẹ̀ ẹrú ọlọ́run ọba kan tí ò tiẹ̀ lérò wọ́n ara kò rẹ̀ sí ọ́nà mo ní kí n fi kún yín lọ́wọ́ ni ó sì bù sẹ́kùn ó ní wa sọmọ yìí pé gbèsè tí wọ́n jẹ mí kún tàdé bíi wípé owó tí ń fira rẹ̀ sí nísìnyí ètò fún mi òun ló ṣínà fún mi ọlọ́run lè fi ṣínà lóòótọ́ gbólóhùn tó sọ làwọn tí wọ́n jẹ́ lówó ni wọ́n wọ́n gbé ah káwọn má gbẹ̀sẹ̀ lukaku bẹ̀rẹ̀ sí i so káwọn mọ gbogbo ẹ̀ kìí ṣe yí pé afẹ́ lè bá bíalábíà mọ kó náà lé ká máa lo oògùn ìyàgbẹ́ káwá lọ fẹ̀ fún ti kíní kìí ṣe yìí ò nìkan ni ká bá ọmọ ìyá wa lọ jẹun kìí ṣe ara ẹ̀ nìyẹn o ṣùgbọ́n nǹkan kan máa ń ṣáájú a gbọ́dọ̀ mú gbogbo ẹ̀ papọ̀ ni.